mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ní orúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu àti àwíjàre tí ilé-ẹjọ́ ti wí pé ìwà ìbìkítà òbí ni ó ṣe okùnfà ikú ọmọ ọdún méjìlá ẹni Sylvester Oromoni ọmọ iléèwé Dowen College tí ó ṣe aláìsí ní ọgbọ̀njọ́ oṣù kọkànlá ọdún 2021. ilé-ẹjọ́ wí pé ẹ̀dọ̀ ọmọ náà tí ó tóbi tí àwọn òbí rẹ̀ kò mójútó ni ó pa ọmọ náà léyìí tí bàbá rẹ̀ ti tako ìdájọ́ náà tí ó sì wí pé òun yóò kàn sí agbẹjọ́rò òun nítorí wípé ilé ẹjọ́ kò ṣe àyẹ̀wò àwọn nǹkan tí wọ́n bá nínú ọmọ náà léyìí tí wọ́n gbàgbọ́ wípé wọ́n fi agídí fún un ní ilé ìwé ni. ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn pàápàá ń sọ̀rọ̀ lé lórí tí wọ́n sì ń fi àdúrà wọn ran bàbá ọmọ náà lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré ọmáṣọlá kọ́lá òbúrọ̀ tí a mọ̀ sí ọmáṣọlá ti sọ̀rọ̀ lórí ìdí tí ó fi ná owó bébà èyí tí ó ná níbi ìgbéyàwó rẹ̀ tí ó ṣe ní ìjọba ìbá ti máa fi òfin wá òun kiri tàbí kí wọ́n ti mú òun. bákan náà ni ó rán àwọn ènìyàn létí wípé kí àjàkálẹ̀ àrùn kòró tó dé ni òun ti ń lo ìbòjú tí àwọn ènìyàn ń fi òun ṣe yẹ̀yẹ́ nígbà náà kí ó tó di òtítọ́ mọ́ wọn lọ́wọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òǹkọ̀wé Reno Omokri ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti tako àwọn tí kò nífẹ̀ẹ́ sí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń fi hàn lórí ìtàkùn ayélujára lórí ọ̀rọ̀ owó náírà tí ó tẹ̀síwájú wípé bí wọ́n bá tilẹ̀ kórìíra àwọn olùdarí tí a ní kí wọ́n ro ti mẹ̀kúnnù kí wọ́n sì ro ti ọ̀rọ̀ olúwa tí ó wípé nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. bákan náà ni ó gbà ládùúrà wípé owó náírà yóò máa níyì sí i tí ìdàgbàsókè yóò sì máa bá orílẹ̀-èdè nàìjíríà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká olórin àti oníjó Kora Obidi ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ké gbàjarè lórí ìdojúkọ tí ó ní. ó wí pé obìnrin kan dojúkọ òun pẹ̀lú ohun ìjà olóró acid àti àti ọ̀bẹ ní United Kingdom. èyí ni ẹ̀gbọ́n rẹ̀ Nancy Ume náà ti jáde láti ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà ní orí ìtàkùn ayélujára tí ó sì wí pé ìwádìí ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà bí ó tilẹ̀ jẹ́ wípé ọkọ Kora Obidi ìgbà kan rí ni wọ́n fura sí nígbà tí wọ́n wí pé ọ̀rọ̀ náà ti ń kọjá a ò fẹ́ra ẹni a ò fẹ́ra ẹni mọ́. It's burning. Please, can I have some coat to wash it, please? Um, um, ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Alex Ọlásànni ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti tako ìwà àìbìkítà lórí ọ̀rọ̀ Idris Okuneye tí a mọ̀ sí Bobrisky tí ó wà ní ọgbà ẹ̀wọ̀n ó wí pé ọgbà ẹ̀wọ̀n kì í ṣe ibi tí ó dára láti wà tí ó sì wí pé gbogbo àwọn tí ó pe Bobrisky síbi ayẹyẹ kan tàbí òmíràn yálà láti yẹ wọn sí tàbí láti mú ọrọ̀ ajé bá iṣẹ́ wọn wùwà bí ẹni wípé Bobrisky kì í ṣe ara wọn lẹ́yìn tí òfin mú un. ó tẹ̀síwájú wípé ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́ tí ó sì yẹ kí wọ́n tilẹ̀ gbìyànjú bóyá wọ́n lè rí nǹkan ṣe sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n gbogbo wọn kọ tí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ náà léyìí tí kò bójú mu tó lójú ìlúmọ̀ọ́ká òṣèré náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé láìpẹ́ yìí ni ìlúmọ̀ọ́ká olórin David Adeleke tí a mọ̀ sí Davido ti wí pé òun pẹ̀lú àwọn ìlúmọ̀ọ́ká olórin bíi Burna Boy àti Wizkid kì í pe ara wọn látàrí bí oníkálukú ṣe dàgbà àti irú ẹ̀kọ́ orúkọ tí wọ́n fún wọn bí wọ́n ṣe ń dàgbà. eléyìí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń tako ìbéèrè àwọn ìlúmọ̀ọ́ká olórin wọ̀nyí ní ọwọ́ rẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò léyìí tí wọ́n wí pé ó ti ń di gbogbo ìgbà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká Mercy Eke tí a mọ̀ sí Mercy Lambo ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ̀rọ̀ lórí rírì ìlera lẹ́yìn tí ó di èrò ilé ìwòsàn lẹ́yìn wákàtí bíi mélòó kan tí ó kúrò níbi ayẹyẹ ìgbádùn orí omi pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. ó gba àwọn ènìyàn nímọ̀ràn láti má fi àkókò ṣòfò nítorí bíntín láyé ó tẹ̀síwájú láti dúpẹ́ lọ́wọ́ olúwa fún ìdásí ẹ̀mí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ó wáyé ní ìlúmọ̀ọ́ká abiri olúwàbùsáyọ̀ tí a mọ̀ sí chloe ti sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀. ó wí pé kò sí ohun tí ó lè mú kí òun bá ọkùnrin lájọṣepọ̀ nítorí owó àti wípé òun lè ní ọgọ́rùn-ún ọ̀rẹ́kùnrin ṣùgbọ́n òun mọ nǹkan tí òun wá. chloe tẹ̀síwájú wípé òun kò ní olólùfẹ́ rí léyìí tí àwọn ènìyàn ti ń tako gbólóhùn náà lábẹ́ ọ̀rọ̀ ìwòye fídíò náà. hundred can comes. I can decide to flirt with 100, but I know what me I'm looking for and the kind of man. And I've never been in a relationship before. If you are my ex, it never happened. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí arábìnrin tí àlùfáà Paul Eneche wí pé irọ́ ni ó ń pa nínú ilé ìjọsìn nígbà tí ó wí pé òun ti kàwé gboyè nínú ìmọ̀ òfin ó sì wí òun kò ní ìkùnsínú bí ó ti lè wù kí ó mọ sí àlùfáà Paul tàbí ìjọ rẹ̀ àti wí pé ọ̀rọ̀ náà ti di àfihẹ́yìn tí eégún fi sọ lẹ́yìn tí àlùfáà náà kọ ìwé ẹ̀bẹ̀ sí tí ó sì fi sí orí ìtàkùn ayélujára bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó gbárùkù tì nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ tí ó sì wí kí wọ́n gbàgbé ọ̀rọ̀ náà nítorí òun ti gbàgbé rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àlùfáà Jeremiah Fufeyin tako ìgbàgbọ́ àbáláyé nípa olú omi tí ó wí pé ẹnikẹ́ni tí omi bá pa ni a gbọ́dọ̀ sí sí etí omi náà àlùfáà Jeremiah lo ọ̀rọ̀ inú ìwé mímọ́ wípé orúkọ Jésù ga ju gbogbo orúkọ lọ lẹ́yìn tí ẹnìkan wípé odò lágbára ju Jésù lọ ọ̀rọ̀ yìí ni ó lọ lórí ìtàkùn ayélujára tí àwọn ènìyàn ti ń sọ èròǹgbà wọn lórí ọ̀rọ̀ náà. Marine spirits that operating under the platform of water can never ever you use it to compare the power of Jesus Christ. kò ní jù báyìí lọ fún abala ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí Ruth Ọlájídé ni oníròyìn ó dàbọ̀.